إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أذكركم الله أترى إشهادي وأشهد ونبوة محمد صلى الله عليه وسلم ní ọ̀sẹ̀ tí méjì sẹ́yìn abẹ̀rẹ̀ sílẹ̀kọ́ nípa àtọ̀kùnkùn ìgbà òjìyà àwọn ẹ̀tọ́ àti ojúṣe ń bẹ láàrin lọ́kọláya nítorí pé ọ̀ràn àyàn òun náà ni àwọn táǹkì lẹ́tọ̀ọ́ ọ̀ràn àyàn òun náà ni àwọn táǹkì lójúṣe wípé àṣẹ láti ọ̀dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala àti láti orí ahọ́n àdágbéwá Muhammad sallallahu alaihi wa sallam òun náà ni àwọn ojúṣe àti àwọn ẹ̀tọ́ wọ̀nyẹn ti wá tó ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn àtọ́ nípa ojúṣe ọkọ lórí ìyàwó rẹ̀ ní àwọn ẹ̀tọ́ tíyàwó nígbà lọ́dọ̀ ọkọ rẹ̀ lẹ́nu ìṣàlọ́ a máa wo ìdàkejì rẹ̀ òun náà ní ojúṣe ìyàwó lọ́dọ̀ ọkọ rẹ̀ ìyẹn ni wípé òkú kò sáwó àdàgbà òjá sí àwọn ẹ̀tọ́ lọ́kọ́ nígbà lọ́dọ̀ ìyàwó rẹ̀ ní ìtò jẹ́ ojúṣe fún ìyàwó tí gbọ́dọ̀ má ṣe àṣẹ láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àti wípé ìjọsìn ó ti ìjọsìn ọkọ rẹ̀ àbí fún ọkọ ní àwọn ẹ̀tọ́ rẹ̀ sin Allah subhanahu wa ta'ala ní. náà nínú alukur'an lọ́kùnrin dọ́kọ̀ bantu bantu twenty eight ọlọ́wọ́ bá àti ọ̀dá ní wàlàhùnà ètò lẹ́bi àlẹ́ yìí tàbí màrú ọlọ́run ní àwọn obìnrin yẹn àwọn ìyàwó ilé wọ́n ní àwọn ẹ̀tọ́ nígbà ọkọ wọn gẹ́gẹ́ bí àwọn náà gẹ́gẹ́ bí àwọn ọkọ náà ṣe ní ẹ̀tọ́ ó gbà lọ́dọ̀ àwọn ìyàwó wọn ìyẹn ni wípé irú ẹ̀tọ́ tí obìnrin ní kàlọ́dọ̀ ọkọ ọkọ náà nírú ẹ̀tọ́ bẹ́ẹ̀ kàlọ́dọ̀ ìyàwó rẹ̀ ṣùgbọ́n náà wọ́n fi àlékún títọkùnrin ọlọ́ni wa lè rí dáàlà àlè ìdí nàdárọ̀dà ṣùgbọ́n àwọn ọkùnrin pọ̀ ju àwọn obìnrin lọ ìyẹn ni wípé àwọn ẹ̀tọ́ tí ọkùnrin ní kàlọ́dọ̀ obìnrin ó pọ̀ ju ẹ̀tọ́ tí obìnrin ní kàlọ́dọ̀ ọkùnrin lọ ní èdè wọn wọ́n fi ń sin ọlọ́run subhanahu wa ta'ala nìkan ọba ìṣẹ́ láti ọba ṣe lọ́rùn fún wa. ọ̀pọ̀lọpọ̀ fámìlì òun náà ló ti kú ọ̀pọ̀lọpọ̀ ilé ló ti dàrú ìgbéyàwó ìgbéyàwó oṣù kan ìgbéyàwó oṣù méjì kódà ti rí ìgbéyàwó ọ̀sẹ̀ kan wọ́n ṣe akudu nìkan ní ọjọ́ sunday ó lè padà sílé wọn ní ọjọ́ thursday tó tẹ̀lé ẹ̀rí òun lè tó ọ̀sẹ̀ kan gan ìgbéyàwó yẹn ti kú pa ẹ̀ẹ́dẹ̀ bí àwọn tó jẹ́ wípé wọ́n ti join sportship boyfriend girlfriend ẹ̀ mò ń yẹ̀wò ni ẹ̀ mò ń tọ́jú rẹ̀ ni mo ti di ọdún mẹ́ta ọdún mẹ́rin ọdún márùn-ún àwọn tó ṣe tán àti fẹ́ra wọn gbogbo pé wọ́n tọ́jú ara wọn tọ́jú ara wọn wọ́n ti ti ṣe zìnà wọ́n ti ṣe ránù ṣùgbọ́n nígbà kan máa náà owó ṣe tán sí kó o lọ ti fẹ́ tọ́jú obìnrin sí mo sọ pé o fẹ́ tọ́jú ẹ̀ fún ọdún márùn-ún tó tọ́jú ẹ̀ sì jọmọ lé àti ìjọmọ gbé obìnrin náà ò ní ìmọ̀ wa ọkùnrin sá nípa wọn àti ìjọmọ gbé nígbà tí wọn wá sí ìgbéyàwó ìgbéyàwó yẹn ò lákòó mẹ́fà òbí tó bá ewu àwọn tí wọn tọ́jú ara wọn fọdún márùn ló jẹ́ sí àwọn nǹkan kan ti ń wọ́ nínú àwọn tó yẹ kí a mọ̀ gẹ́gẹ́ bí ojúṣe àti ẹ̀kọ́ tí a máa mójútó àìmọ́ lè mójútó àwọn nǹkan wọ̀nyẹn òun ló ń fa kí ìgbéyàwó ní kúta bákan náà ìmọ̀ọ́mọ límì tí ẹ̀tọ́ wa ibi tó dé obìnrin yóò mọ bí kí ẹ̀tọ́ rẹ̀ dé ìgbà míì yóò mọ jèrè kọjá ẹ̀tọ́ rẹ̀ ọkùnrin yóò bá fún o lè torí ẹ̀ o lè torí ẹ̀ parígá ìgbéyàwó ìka lórí kíni lórí ìka tí òun ṣe ẹ̀tọ́ rẹ̀ ọkùnrin náà gbà míì náà lè máa béèrè bí òun ṣe ẹ̀tọ́ rẹ̀ torí pé náà ò mọ ibi tí ẹ̀tọ́ rẹ̀ parí sí olùdíje yẹn ti kọjá ẹ̀kọ́ tọ́lọ́hún fún ẹ̀ tó lè béèrè lọ́dọ̀ obìnrin rẹ̀ ẹ̀rí pàwọn nǹkan oríṣiríṣi nínú àwọn nǹkan tó jẹ́ pé àìgbọ́ àgbọ́lé ẹ̀sìn tó àti àìmọ̀mọ̀ òdi wọn tó ń jẹ́ ẹ̀tọ́ wa lọ́dọ̀ ìyàwó wa lọ́dọ̀ ọkọ wa ó ń fa gbọ́nmi sí omi òtó ní ọ̀pọ̀lọpọ̀ fámìlì ìdílé ìdílé àwọn àwọn ọmọ wa pín wọn kọ́kọ́ tọ́ni ẹni kọ́lọ́mọ nínú àwọn ẹ̀kọ́ wọ̀nyí tí ọkùnrin ní ìgbà lọ́wọ́ ìyàwó rẹ̀ tó jẹ́ ojúṣe ìyàwó sí ọkọ rẹ̀ àkọ́kọ́ náà ni wùdú òtọ́ra ọ̀ranyàn òun ni fún obìnrin kó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ẹ̀rí wùdú òtọ́ra tí obìnrin tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ọlọ́run bá àdìsọ́ lọ́nà Al-Qur'an ọlọ́run ní ar-rijalu qawwamuna 'ala an-nisa' ọlọ́run ní àwọn ọkùnrin ọ̀wọ̀ àmúhùnà àdánìlẹ́ta àwọn láti ní alámòójútó fún àwọn obìnrin àdìmọ́ ìlú kẹsìr rọ́ṣìmọ́bùlọ́ wọ́n gbà wá láti ọ̀dọ̀ ali ibn abi kọ́lá ìyẹn gbà wá láti ọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu anhuma ibn abbas sọ yìí pé àbùkálù ọ̀wọ́ àmúhùnà àdánìlẹ́ta ó ní ìtumọ̀ ọ̀wọ̀ àwọn òyìn alàgbé ká lọ́lọ́sọ̀nù ara yìí ó ṣe á ní ọ̀rọ̀ àlẹ́ yìí nìyà aláṣẹ ni wọ́n jẹ́ lé wọn lórí. tó àbùdálù ọ̀wọ̀ àmúna alàgbé àwọn ọkùnrin jẹ́ aláṣẹ lórí àwọn obìnrin. ẹ̀rí aláṣẹ tí wọ́n jẹ́ ìyẹn ni pé olùkàṣẹ ṣe báyìí wọ́n ṣe báyìí. obìnrin gbọ́dọ̀ rí ọkọ rẹ̀ gẹ́gẹ́ bí olùkàṣẹ nínú ilé òun ló ní àṣẹ ẹnu ilé àdúgbọ́nà ló fún un bẹ́ẹ̀ ọkùnrin ló ní àṣẹ obìnrin ò gbọdọ̀ yíra rẹ̀ jẹ́ bíi kí ajọ wà ọ̀fíkú ọ̀fùkù nínú ilé déédéé ni wá bákan náà ni àtọkọ ní bákan láti àjọ ní láìsí kan náà ni àjọ ní ojúṣe kan náà ni nínú ilé àtẹ̀jẹ́ pàṣẹ ìnílẹ̀ lọ́sọ̀ ìnílẹ̀ lọ́sọ̀ pé rárá mo lè sọ fún àwọn ọmọ tí wọ́n ṣe báyìí tí bàbá wọn sọ pé kí wọ́n ṣe nǹkan ẹ̀mí àwọn ọmọ yẹn ò gbọdọ̀ tẹ̀ láìsẹ̀ rẹ̀ yàánì ìmọ̀rọ̀ àrègbè aláìsàn làwọn ọkùnrin jẹ́ lórí àwọn obìnrin lori tó bẹ̀ Allah subhanahu wa ta'ala tó ló jẹ́ pé ìtẹ̀lé àṣẹ ọkọ ní gbogbo ọ̀nà kọ̀ọ̀nà lópin ìgbà tọ́kọ bá ti sọ yí pé kí àpátófin ọlọ́run tó àbí ìmọ̀gbọ́rọ̀ sí Allah subhanahu wa ta'ala lẹ́nu ọ̀ràn àyàn ọkọ rẹ̀. ندوى محمد صلى الله عليه وسلم من حديث كني لو كنت امرا احدا ان يسجد لغير الله تعالى كني سجدت مؤمن يعني فلا شيء لكن كوني سجدت مؤمن بني ولوني كما جاءت مؤمن وانزل الله كيدي كني لاخرت المراه ان تسجد لزوجها كني من خاصه بني فلا شيء láti forí kalẹ̀ fún ọkọ rẹ̀ pẹ̀lú ìwọ̀ tí ọkọ ní lọ́rùn rẹ̀. ó ní wàlẹ́rì lọ́sùn muhammad ìlẹ́rì ó ní wàá búra pẹ̀lú ẹni tí ẹ̀ ní muhammad gbọ́dọ̀ rẹ̀. sallallahu alayhi wa sallam ó nàbí allah ó ní láti ajì gbára àti akọ̀rọ̀ bí ha àti ajì àkọ̀zá ojú ha kúlìláhù. ó ní obìnrin ò tí ì lè fi wọ ọlọ́run ti ń jẹ lọ́rùn rẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ti ń bẹ lọ́rùn ẹ̀ kò tí ì lè pé ó nígbà tó bá tó pé ẹ̀tọ́ ọkọ rẹ̀ ti ń bẹ lọ́rùn rẹ̀ ó ní kú ìlàwò gbogbo ẹ̀tọ́ ọkọ rẹ̀ ti ń bẹ lọ́rùn rẹ̀. ìyẹn pé kóbìn kírun ó bá wẹ̀ ó ṣe ó ṣàwọ̀ ó ń ṣe àwọn ẹ̀jọ́ ọ̀sẹ̀ ṣùgbọ́n kò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kò tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ kò sí ìtú ìwọ ọlọ́run ọba torí pé ìwọ ọlọ́run ni kókó tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ ànábì ni mo búra pẹ̀lú ẹni tí ẹ̀mí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ọ̀sẹ̀ allah ó ní láti adìr mẹ́ta àkọ̀rọ̀ bí ha obìnrin ò tí ì lè kù sí ilé ẹ̀tọ́ ìwọ ọlọ́run ti ń jẹ lọ́rùn rẹ̀ ó sì tó bá tó kù sí ilé ìwọ ọkọ rẹ̀ ìlànà ìdáyà eléyìí àdúrà muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ kí a mọ pàtàkì tí obìnrin máa tẹ̀lé àti ọkọ rẹ̀ ìbádàdì òfin sin ọlọ́run obìnrin yóò bá jẹ́ nítorí dìgírì ó jẹ́ kó ní doctorate degree kó ní professorship tó professor ní lágbájá fẹ́ ẹni tó wá fẹ́ professor yìí ẹ́ bóyá alágbẹ̀dẹ ni ẹni tó fẹ́ doctor yìí bóyá trader ni ó ń tajà ni obìnrin tó jẹ́ doctorate clinical degree clinical degree ló ti kò gbọ́dọ̀ gun ya ọkọ rẹ̀ gàràgàrà ní ilé kò lẹ́tọ̀ àti ṣe bẹ́ẹ̀ wọ́n ti wà lábẹ́ ọkọ rẹ̀ àti tí ìwà fẹ́ má rìn lókùn yóò gbé pálí rẹ̀ ẹgbẹ́ kan ọ̀ràn yẹn ní kú kó tẹríba fún ọkọ rẹ̀ wọ́n ti máa fẹ́ láti láti ṣe nǹkan yẹn ẹ́ ní kọ̀ǹpútà èjì yìí ọ̀dọ́ ti tiẹ̀ ní kọ̀ǹpútà èjì tó o bá fẹ́ lọ́kọ ni o mọ̀ wulẹ̀ lọ́kọ. àwọn òbí náà máa gbé ọmọ mi lẹ́nu kí pé irú ọkọ òdùwọ́ náà wà lọ mú wá yẹn kó o rí irú àwọn tẹjọ jẹ́ kínní kan kó o rí gírájúwèsì tó tún ṣe gírájúwèsì jù ẹ lọ ẹ́ mo ti jẹ́ sí ẹni tí ò lọ sùúrù lọ mú wá bẹ́ẹ̀ dẹ̀ ló jẹ́ sí ọjọ́ kìíní àná tó máa fẹ́ ẹni yẹn ẹ̀sìn ló ń wò ṣùgbọ́n pàtó wá wọlé tán ó wá pa ẹ̀sìn yẹn sí bẹ́ẹ̀ ló wá rántí pé òun ṣe graduate bẹ́ẹ̀ ló ṣe rántí pé ọkọ òun ṣe graduate láti irú obìnrin náà ò ti ṣe káàdì lọ́kọ̀ ọ̀ràn yẹn ní fún kò tẹ̀lé ba kò àṣẹ ọkọ rẹ̀ bí màrún pẹ̀lú kiri lópin ìgbà tọ́kọ̀ ò bá ti ní kó sàpá sófin ọlọ́run òfin ṣe ìbáadà ni nínú hadith Ali Hurairah radiyallahu anhu anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó ní ìgbà sọ́lá ti lè aṣọ hamsaha ó ń tí òfin bá kí wákàtí mara àrùn rẹ̀ wà sọ mẹ́tì àhàrọ̀ ha tó gba àwẹ̀ Ramadan bó ṣe kó gbà wà á sọ náà tó ń wá àtọ́ àti àwùjá ha ṣe ilé àṣẹ ọkọ rẹ̀ kí làlá ha ọjọ́ àlèkè yá mà àwọn láìka ó mọ̀ sọ fún orúkọ obìnrin bẹ́ẹ̀ olùkúlì ìdániláta ní àjì àlùwádìí ìdánilá ti ṣe ìdí. wọnú àlìgánà kú ẹni gbọ́ tó bá wù láti gbà wọlé. torí kí ni orí àwọn nǹkan tó nábì kàkàlẹ̀ sallallahu alaihi wasallam ó kírun ó bá wẹ̀ ìtẹ̀lófin ọlọ́run wàtọ́ àti zawjaha ó sì tẹ̀lé àti ọkọ rẹ̀ báwa tó hadithi papọ̀ mọ́ hadithi yìí kàkàtíwájú obìnrin yìí ò tí ì lè kí ìlú òfin ọlọ́run ọba náà ẹ kó kí irun ó dáwẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kò sí kọ̀m̀pìlìtì òfin ọlọ́run ó ní àtúbá tó ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ nígbà tó jẹni tó lọ́kọ. obìnrin ò gbọ́dọ̀ jẹ́ni tí ó ní gírímọ́ńkáì kò gbọ́dọ̀ jẹ́ onígbéraga onígbéraga obìnrin kò lè sọ sọ́ọ̀lì láíláí àpẹẹrẹ láti mọ̀ wípé obìnrin ní ìgbéraga nìyẹn. òun ló rọrùn ọdún wájú aláìsí pé òun rọrùn àpò wá ní dákẹ́ àpàfàdúró náà ni àdẹ̀dẹ̀ kọ́rọ̀ yẹn kò sílẹ̀ àá tó o bá ní wà ní ẹ̀mọ́ bínú obìnrin máa ń sọ sọ́ọ̀lì ibi kan ní ìṣàkóso. eléyìí nínú àwọn òfin ẹ̀sìn ni. tí obìnrin ju pàṣẹ tẹ́lẹ̀ ju tẹ́lẹ̀ fún ọkọ rẹ̀ láti tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀. àtọ̀tọ̀ yìí ti mọ̀ sọ̀ ó ní ọjọ́ kan ó ní àǹtí òun kan wákàtí nàìjíríà sallallahu alaihi wa sallam ọlọ́pàá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam ṣe ájàdùn láti gbọ́ bùkátà kan. bùkátà bí bá gbọ́ bùkátà yẹn kan kọ́lá láhàn nàìjíríà sallallahu alaihi wa sallam. ànábì wa sọ fún yìí pé azaatu zawudi náà ń tí ìjó ọlọ́kọ nílé kọ́nà tán ó ní bẹ́ẹ̀ ni ànábì ní káyípa àǹtí làwù báwo ni ìṣesí rẹ pẹ̀lú ọkọ rẹ báwo ni relationship yẹn wọ́n láti mọ àlùfò yẹn ní wípé lákòókò tó ti pàkejì ó ní àmì kí n dùn ní ẹ̀tọ́ rẹ̀ bó ṣe lè wù kó máa. Ilá máa àdínkù àdùn kí a dín àti ṣe àbí wà lọ́kùn yìí ṣe sọ̀rọ̀ láàmú àríwọ̀sọ́lá fàǹdírí àyìn àǹtí nìyí ìnàmà hùwà jannatuka jannatuki wà náà rúkì. ànábìrì rẹ̀ obìnrin yìí sọ̀rọ̀ láàmú àríwọ̀sọ́lá gbìyànjú àti láti máa ṣọ́ ilé rẹ̀ bó ṣe ń bá a gbé. ó ní fàìnà hù fàìnà mà hùwà jannatuki ó jẹ́ àrìjọ́nà rẹ̀ nìyẹn wà náà rúkì iná rẹ̀ nìyẹn. kí ni túmọ̀ rẹ obìnrin ní o tara ọkọ rẹ̀ wọ àlùjánnà látara kó ju kájú tẹ́lẹ̀ fún ọkọ rẹ̀ látara pé ó ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ ó ń sin lára ọkọ rẹ yóò ti ni wà náà iná nìyẹn náà obìnrin ní o ti ara ọkọ rẹ̀ di èrò náà wàlláhi ànábi sọ yìí pé nínú àwọn obìnrin yìí òun náà ní pé ìgbọ́rọ̀ sọkọ rẹ̀ lẹ́nu a máa gbú ọkọ lẹ́nu a máa gbú ọkọ lẹ́nu tọkọ sọ he yóò sọ a b c parọ́ mo lè sọ̀rọ̀ mo lè sọ̀rọ̀ yóò máa pariwo máa kọ́ nulẹ̀ ìgbà ní ẹ máa wo sí àhà ẹ wá ká lọ́kọ́ ta níyàwó gan ní ilé yẹn ohun obìnrin làwọn ń dán gbogbo gbà yóò máa pariwo eléyìí ò bá ẹ̀kọ́ ìsìlámù mọ́. irú obìnrin jẹ́ onígbéraga tí òjúpa ti tẹ́lẹ̀ fún ọkọ rẹ̀ ìtumọ̀ náà ni pé òjúpa ti tẹ́lẹ̀ fún òfin Allah subhanahu wa ta'ala obìnrin ò gbọ́dọ̀ jẹ́ ọkọ rẹ̀ lẹ́nu ó ọlọ́run pẹ̀lú o fẹ́ wá ìyọnu ọkọ rẹ̀ bá rí ìyọnu ọkọ ó máa rí ìyọnu obìnrin ọkọ rẹ̀ bá ń bínú sí gbogbo ìgbà yóò موضع حديث صلى الله عليه وسلم إني رأيت كن أكثر رأيت كن أكثر حطب جهنم أو فإني رأيت أكثر كن حطب جهنم أني مريت أبوري لكون جهنم أعوذ بالله أبوري إني أجوع عيد صلى الله عليه وسلم yàwọn obìnrin wọn ni ó kọnu nàìjíríà nàmà níbo ni sanni kí ló fà á ká ìdèrò gáàsì nàmà èrè òṣìṣẹ ọlọrun. àbí wá sọ àwọn ìlú rẹ̀ kalẹ̀ sallallahu alaihi wasallam ṣùgbọ́n ìtafẹ́ ló ń bẹ̀ òun náà ní pé ẹ máa ń ya aláìmoore táwọn ọkọ yín àwọn ìbínú àti tó dì ẹ wá bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ kí ló ń bínú sí iṣẹ́ onísùmọ̀ ló ń bínú sí. àwọn ìbínú àbínú àti tó dì ìní àbínú pẹ́rù rẹ̀ ń lọ jẹ́ ń lọlé àwọn òbí ẹ̀sìn tó bá ti ẹ̀kọ́ kọ́lẹ̀ tó bá ti ń pọ̀ ní ìsìlámù náà nìyẹn bó ti ń pọ̀ kọ́kọ́ yẹn ní ìsìlámù orí tí ò ní ìtumọ̀. Àdájúdé ẹ mọ́ yàrá ìmòrè fáwọn ọkọ yín. Obìnrin yẹn ní báwo lobìnrin ṣe ń yàrá ìmòrè sọ́kọ rẹ̀. Àdájú ní sallallahu alaihi wasallam. Ọkọ rẹ̀ ó ti máa ṣe dáadáa sí, yóò ti máa ṣe dáadáa sí, yóò ti máa ṣe dáadáa sí. Àwọn àìmọye ọdún bó ti ọkọ bá ṣèṣì ṣe nǹkan tó rọ́ǹgì sí yóò ní wàlúwàlú márùn àìsàn ṣe iron cotton. Ìrànfààní ẹ̀gàn láyé. Lónìí ni ìrànfààní ẹ̀kan rí láyé.

ànábì ní lára ìdí tó bìnrin ó fi di èrò náà jáhà náà nìyẹn sallallahu alaihi wa sallam àgbọ́dọ̀ ṣọ́ra bó la ṣe ń bá wọn kọ wa lò àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu wa àwọn ọkọ wa àwọn ìwà wa àwọn ọkọ wa ọ̀rọ̀ tó rà láti ń sọ ọ̀rọ̀ pé ká tẹ̀lé àṣẹ wọn tó máa ń láti fi wá ìyọ́nú wọn láti fi wá ìyọ́nú Allah subhanahu wa ta'ala eléyìí nígbà wọn kan tí ó ṣe pàtàkì ní kí wọn ọ̀pọ̀lọpọ̀ ni màkàmá tí ó ṣàkóyè fún wa. nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì ó jẹ́ ojúṣe fún àwọn obìnrin lọ́dọ̀ ọkùn lọ́dọ̀ ọkọ wọn ó jẹ́ ẹ̀tọ́ fún àwọn ọkọ wọn òun náà ni tí ọkọ bá pè lórí ibùsùn láti jọ ní àjọṣepọ̀ kò gbọ́dọ̀ sí kí ni kò gbọ́dọ̀ sí pé rárá kò gbọ́dọ̀ sọ pé rárá àyàfi tó bá ní ìdí pàtàkì di àìsàn ní àwọn ìdí pàtàkì ìdá pírọ́blẹ́mù kan ló ń bá fúnra lára lágọ̀ ara yóò lè jẹ́ sí ọkọ mọ̀ pé ìdí tí mo sọ pé rárá òun lè lè torí kí ni torí kí àdágbò àwọn ọkùnrin sọ̀rọ̀ mọ́ àwọn àríwá sọ́lá ó ní ìdí tẹ́lẹ̀ obìnrin tí ọkọ rẹ̀ bá pè é lórí ibùsùn fún àjọṣepọ̀ tó bá kọ̀ tí ò dá ọkọ rẹ̀ lóhùn ó ní tí ọkọ yẹn wá lọ sùn pẹ̀lú ìdínú ó ní láàánà àlùmọ̀lá ìkà àwọn màláìka ó máa ṣépè fún láti máa tó fi hà títí tó fi mọ́ bá àwọn màláìka ó máa ṣépè fún títí tó fi mọ́. ẹ mo ti lọ sí ọ̀dọ̀ látàárọ̀ àìwò tiẹ̀ sí ọ̀dà káàkiri nìkan ni ẹ mo ti ṣe kinní kan ẹ̀tọ́ rẹ̀ náà ló fi ní kò jòkó ńlẹ̀ lórí òun pa ní sọ́ọ̀bù tó lọ wọ́n jẹ́ pé ìlọsí ṣọ́ọ̀bù ni ó di ẹ lọ́wọ́ láti fún ní tó ń gbèrò nípa ọ̀rọ̀ ibùsùn. Then wọ́n pa ṣọ́ọ̀bù sí ṣọ́ọ̀bù sí nígbà tí o ṣe pé wọ́n ló ń bọ́ bo family. O ṣe pé wọ́n ló ń bọ́ kọ́ wọ́n ló ń bọ́ àwọn ọmọ wọ́n ló ń bọ́ àwọn olè. Òun náà ló ń bọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n fún ẹ ní láti jáde ni wàá fi ṣe ẹ̀ sí i ní gbogbo ìgbà. Ó lọ́la ti ń dán pọ̀ obìnrin tó bá ti ń ṣe bẹ́ẹ̀ yóò mọ̀ kan ìbínú àwọn màláíkà ìbínú àwọn màláíkà ọmọ tó kù tó bá ti ń dínkù fún yóò ti dẹ̀kun ìbínú ọlọ́run eléyìí lára kí n tóbìnrin sọ̀rọ̀ gbọ́lé nínú ìtẹ̀lé àṣẹ ọkọ nìyẹn bákan náà obìnrin yìí ò gbọ́dọ̀ jáde kúrò nílé láì gbàyọ̀ǹda ọkọ rẹ̀ haram ìwọ ní Islam kò gbọ́dọ̀ jáde kúrò nílé lára kò wà múná alẹ́nìta àti ọkùnrin ní aláṣẹ ọkùnrin náà bá ti kọ́ra ìdí ẹni tó ní police independent nínú ilé tí a wá ti bèrè lọ́ọ̀nì náà ò ní máa bèrè sẹ́yìn lọ́ọ̀nì oúnjẹ tó wù mí mo ń lọ obìnrin bá ti sọ pé ibi tó wù mí mo fẹ́ lọ láì nígbà yọ̀ǹda ọkọ rẹ̀ láì ní sàlàyé ibi tó ń lọ fún ọkọ rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ó máa kó ìbínú ọlọ́run ó ìbínú ọlọ́run àmọ́bí lóbìnrin kan ò gbọ́dọ̀ jáde sallallahu alaihi wa sallam àfi kó gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ kódà nínú kúkúrà tí ànábì ṣe gbẹ̀yìn láyé tó ń tọ́ka kìyàmà nínú kúkúrà yẹn ó sọ̀rọ̀ àwọn obìnrin lẹ̀ nínú tó tọ́ ó náà lè pé obìnrin kan ò gbọ́dọ̀ jáde nílé àfi kó gbàyọ̀ǹda ọkọ rẹ̀ àwọn kan wọ̀nyí wàláhì ẹ̀kọ́ ẹ̀sìn ni bẹ́ẹ̀ ní àǹfààní tí ó pọ̀ gan kọ́kọ́ ni wípé òun fún ọkọ rẹ̀ ní rẹ̀ ó ti fi ipò àpọ́nlé ọlọ́run fi sínú ilé àbẹ̀jáde kọ wa múnà àlẹ́dẹ̀ta òjìkájú tẹ́lẹ̀ fún wáyà yẹn fún òfin ọlọ́run láti kókó bí ọkọ rẹ sí ipò tọ́lọ̀ ń gbé sí wàá gbá yọ̀ǹda rẹ̀ kó tó ṣe ń tó fẹ́ ṣe wàá gbá yọ̀ǹda rẹ̀ kó tó jáde kúrò ilé àmọ́ tí wàá lọ sí ìdúmọ̀tà mo dágbére lóòótọ́ pé mo lọ sí ìdúmọ̀tà àǹtí mi wá pè mí kí n wá nípa ń gùn mo wá wo aago aago méjìlá nínú káyọ̀ lọ sí pàǹdó rárá wà á tún pe ọkọ rẹ pé ẹja kan àti ní kèlè ní ìmọ̀ tó kẹlẹ̀ ní kẹlẹ̀ náà ní gbogbo ọkọ òkun ẹ̀ níyànjá yóò mọ ọmọ movement yẹ at every point in time lára kí n tí ọkùnrin ti ń jẹ́ ọ̀wà mú alàmìta tí aláṣẹ ni wọ́n jẹ́ lórí àwọn obìnrin wọn. Ẹgbẹ́ tí ò bá sì máa ṣe nǹkan báyìí kò sí kò kí responsibility yẹn tó bá ti mọ̀ ṣe kó mọ̀ gbà yọ̀ǹda ọkọ ní gbogbo ọgbà wọ́n sì kú sí responsibility ọlọ́run ti ẹ ní ẹni tí ó máa ràn án lọ́wọ́ nínú ilé láti dáàbò bò àti láti dáàbò bò àwọn ọmọ rẹ̀ àti láti dáàbò bò àwọn dúkìá rẹ̀ kó mọ̀ gbà yọ̀ǹda kó tó ti ẹni sùn nínú ilé. láti dájọ́ níjọ́ ni ẹjọ́ ní ìgbà tó wọ̀ ló rà á sínú ilé ká wọ́n ti lóò rà á fún àbó ya lówó láti ra nǹkan yẹn sínú ilé ó rà á fún ará àta òun sì gbàyọ̀ nǹkan lówó rẹ̀ ṣáájú kó tó fún ará àta máa bá sì máa ṣe báyìí àti ìṣe àwọn ọkọ wa kí ipò tí ọlọ́run ọba àlejò láti wọ́n ṣe. wọ́n jẹ́ sí àwọn modernization àwọn kìrìtìpáṣẹ civilization ó jẹ́ pé wọ́n èyí ṣe civilization westernization lásán ni wọ́n lòrò òní wọ́n kó sáwọn ọmọ wọn lórí ló ká máa wo ara wọn láti pé àwọn jọ wà ní irọ́ kan náà pẹ̀lú àwọn ọkọ àwọn ní ilé àwọn ọmọ jẹun bí wọ̀nyẹn tó jẹ́ pé wọn ní ẹ̀kọ́ kankan òun náà jẹ́ ká máa tẹ̀lé ọkọ ìdarí ní gbogbo ògbà pẹ̀lú àwọn ọkọ wọn torí pé kò ṣe ká àti tẹ̀lé bá torí pé tó ń wò nu móvì tó ń wò àwọn kọ́ṣọ̀ India àwọn kọ́ṣọ̀ àwọn Philippines àwọn fíìmù tó ń wò yẹn Korean film tó ń wò gbogbo ògbà tó ń rí àwọn ọmọ obìnrin yẹn ṣe pẹ̀lú àwọn ọkọ wọn lẹ́bù kan náà ni wọ́n lọ gbéra wọn sí òun náà fẹ́ ṣe the same thing pẹ̀lú ọmọ Yorùbá ọ̀rọ̀ pé yóò gbà nígbà yẹn apájọ́ mi sí omi òtò kọ́ńtọ̀ wa àwọn tí wọ́n kàn fẹ́ àtúwà gbowó ní Islam Islam ò fàyè gbàgbọ́ àwọn ọ̀rọ̀ dandan bẹ́ẹ̀ àwọn òbí gbọ́dọ̀ tún àwọn ọmọ wa ní ìlànà ẹ̀sìn àwọn ohun tó yẹ máa ń bá jùlọ kàn bá lè rí ibi ọkọ̀ gbé ṣe máa ń ju kájú tẹ́lẹ̀ fún ọkọ̀ èèyàn ni ilé nínú àwọn ẹ̀kọ́ tí òfin tí ó tó gbé kalẹ̀ fún subhanahu wa ta'ala tí ó ṣàkóso fún ìgbà kan tí ó fún wa ní ẹ̀sìn lọ́rẹ̀. Thank Allah subhanahu wa ta'ala. May Allah's peace, blessings, and benedictions be showered upon the soul of Muhammad sallallahu and all the Muslims in general qiyamah Allahumma And this khutbah is a continuation of our last two weeks khutbah, where we talked about um, the Hukuk Zawjiya, marital rights and responsibilities. And last two weeks we talked about the responsibilities of the husband towards their wife. And those are the rights of the wife deleted significantly from their husband. And today, my extension will be talking about the responsibility, responsibilities of the wife towards their husband. And this responsibility happens to be the right of their husband to get from them. These rights are compulsory and, and very important. Women worship Allah subhanahu wa ta'ala by, you know, discharging and giving the rights of the husband to them. You worship Allah with goodness. It's an act of ibadah. Because Allah subhanahu wa ta'ala mentions in the Quran, Muhammad sallallahu alayhi wa sallam also mentions a lot that we need to know to claim our rights and responsibilities. This is uh, important in order to protect our relationship, to protect and guard our relationship. To protect our love that we actually started with from day one. May Allah subhanahu wa ta'ala protect every one of us. One of the rights of the husband and he needs to get from his wife is ta'a. That is obedience to the husband. The wife should be submissive enough to obey the commandments, the orders of their husband. This is a right of the husband, and they need to test their wife. The last subhanahu wa ta'ala in the Quran says, Ar-Rijal Qawwamuna ala Nisa, that the men, they are Qawwamun. Abdullah ibn Abbas radiallahu anhu said, the men of Qawwamun means Umara'a alayhin. They are those who give them order like commander in chief of the household. That is the name of Qawamun ala nisa. He gives order in the house. And this order is given by the husband, the wife should worship Allah by obeying those orders at home. The wife should worship Allah, take the pleasure of Allah by obeying the orders of their husband. The wife should not disobey her husband in the house. So long as the husband has not ordered her to disobey Allah, why will she disobey the order of her husband? Allah says, "Abidjalukum wa'amun ala nisa." As Allah subhanahu wa ta'ala says in the Quran, Prophet Muhammad sallallahu alayhi wa sallam also emphatically mentioned in different occasions the importance of obeying the order of the husband. To the wife, to the women, as a way to obey and to worship Allah subhanahu wa ta'ala. Some of the ahadith, sallallahu alayhi wa sallam, he said, he said, um, حديث أبو هريرة رضي الله عنه إذا صلت المرأة خمسها if a woman prays five daily salawat the way she should pray them. وصامت شهرها and she passed in the month of Ramadan وحفظت فرجها and she protects her private part. وأطاعت زوجها and she obeys the injunctions and the orders of her husband. And in لها on the Qiyamah she will be told ادخلي الجنة من أي أبواب الجنة شئتِ enter gender of any entrance, put any entrance you choose. She'll be allowed to get entrance into Alexander through any of the doors of Alexander. Why? Because of the fact that she obeys Allah's injunctions and she also obeys the instructions of her husband. That's why I said earlier that obeying the order of the husband is the way to serve Allah. subhanahu wa ta'ala. The woman went to the Messenger of Allah, sallallahu alayhi wa sallam, and she said, O Messenger of Allah, she needed to, she, she had an haja, you know, something to, to cover up, and she needed the assistance of the Prophet, sallallahu alayhi wa sallam. After the Prophet has rendered the assistance, then she, he asked her, do you have a husband? woman said, yes. How is your relationship with your husband? She says she has been good to her with her husband. She gives him the right as due. The Prophet Sallallahu Alaihi Wasallam Always be observant of your position whenever you are with your husband. فإنما هو جنتك ونارك because your husband is a means for you to gain and And it's also a means for you to gain hellfire. Meaning that when you obey the orders of your husband, you obey the orders of Allah. From there, you gain al-jannah. When you disobey your husband always, and you disobey Allah, that will lead you to hellfire and get to Qiyamah. May Allah protect us from that. In another hadith, the Prophet said, خَيْرُ النِّسَاءِ الَّتِي تَقُرُّهُ إِلَى نَظَرًا So the best of women is the one that when the husband looks at her, he is happy looking at his wife. وَتُطِيعُهُ إِذَا أَمَرَهُ Whenever he orders her to do something, she obeys. That is Khairul Nisa. That is the best of women. The best among the women. So it is very important that women understand this fact as an act of ibadah obeying the injunction of the husband. He's submissive to your husband. To gain the pleasure of Allah subhanahu wa ta'ala. So long as he has not ordered you to disobey Allah subhanahu wa ta'ala. This is very important. Let us abandon the Western ideology. Still that men and women they are of equal footing in the world here because they are not religious. They are on equal footing. Islam didn't say that. Ar-rijalu qawwamuna 'ala an-nisa. We have to erase that ideology from the heads of our daughter, from the heads of our sister, when they are just a man, That you are going there as a wife, not as a maid in that house. You are not a maid that in order you to you, you give order. And you start looking whose order the children should follow. When the children want to follow the order of, the, of, of their father, and you come and say, how do you to do it? No, this is wrong completely. الرجال قوام على النساء. Women have to be submissive to their husband. It was reported جابر بن عبد الله الأنصار رضي الله عنه إذا بينما نحن قعود إلى رسول الله وسأل للبروفيت one day صلى الله عليه وسلم إذا أتته امرأة فقالت a woman says àti fẹ́ẹ̀t asalaamu alaykum ya rasulallah ana wa fíjàkú nisa I am a representative of all, of all women they have sent me to you the women gather themselves and they sent one of them to the prophet sallallahu alayhi wa sallam he says he says allahu rabbu rijal allah is the lord of the men wa rabbu nisa also the lord of the women wa adam abu rijal wa abu nisa. Adam is the father of all men and all women. بعثك الله إلى الرجال وإلى النساء. Allah sent him to both men and women. والرجال but the men إذا خرجوا في سبيل الله فقتلوا فأحيا عند ربهم. But if men, if they go out fighting in the cause of Allah and they die, they are still living with Allah, meaning that their reward is so high. يرزقون فارحين بما آتاهم الله. وإذا خرجوا لهم من الأجر ما قد علموا they go out in the cause of Allah, they have a lot of reward, as we all know. وَنَحْنُ نَخْدِمُهُمْ وَنَجْرِي But we, we are always in the service of our name. وَنَجْرِي, we seek at home. فَمَلَا نَجْرِ الْأَجْرِ So what reward are we going to get from that? That is what? That is calling of calling for what? Equality. Yeah. The way they call for equality that men and women, we have to be equal all the time. This woman says that I am representing other women Oh, the of Allah. The men, they do this, do this, do that, and they get higher rewards. But we, we have them at home, when not used to life, and we serve them at home. So what is our own reward? The Prophet said to her, sallallahu alayhi wa sallam, أخرجي أخرجي النساء على أني أسلام. Tell my salam to all the other women. وقولي لهن عن زوجا إن طاعة الزوج تعدل ما هناك وقليل من كل تفعله. Because the tell other women that obeying their husband, the reward in it equals everything you have mentioned. SubhanAllah, he said, but very few of you obey your husband. Very few of you are submissive to your husband. This is very important. Look at what the Muslim woman said. That the, the men, they have opportunity of a lot of reward. We do not have because we sit at home. The prophet said, when you sit at home and you obey the injunctions of your husband, you are submissive to your husband, you do not shout at him, then you will have the same reward as those men would have when they go out on jihad. He said, but a lot of you do not obey your husband. So this is an encouragement for the women that we are worshiping Allah by obeying the injunctions of our husband by being submissive. And part of our submissiveness is not to go out without the permission. It's not to allow a visitor into our house without the permission of our husband. It's not to allow anyone that the husband does not like into our house. Don't say we are business partners. Eh? he's coming from the office. He's my vicar in office. So he's coming to visit me at home. You have the knowledge of your husband, and your husband is not at home. The woman doesn't do that. That is wrong in Islam. That does bring a man into the house. Your relationship is made outside, And Allah should be under the control of your husband. Should be under the control of your husband. The husband should be aware of every transaction people you are relating with when it comes to business, when it comes to investment, when it comes to this and that, yes, it is your money, but when the consequence comes, it may bounce on everybody in the family. Not only you. So let your husband know, I want to invest in so and so thing. I want to invest in so and so thing. I want to do this, I want to do that with my money. Let him be aware, then he can advise. And you can say, go ahead. If he says no, please no, obey that injunction. It's very important. Whatever we do with our husband, just like the prophet said to that woman, they are your antenna and they are your hellfire. You worship Allah through them, you get antenna. You disobey Allah through disobeying them, and you get hellfire. Pray to Allah subhanahu wa ta'ala. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا إلا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك